وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àtórí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbọdọ̀ alkiyama alaikum salam wa rahmatullahi wa barakatuh ọba alikiola kí ó kádàrà àwa náà sínú àwọn tí àwọn jẹ ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́wọ́ bá alékẹ́lá yọ́nú sí ọlọ́lá ilaha illallah lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam ilé tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́ bá aláfíà ọlọ́wọ́ bá àtúrà jẹjẹ tán ọlọ́wọ́n bá kó mọ́ báyìí ní kọ̀ọ̀kan wa a ní ìbámu sí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú al-udhr bil-jahl eléyìí tí a ń bá láyé lọ lórí ẹ̀lẹ́yìn àti àná ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ a mọ̀ fún àwọn èèyàn ní àwíjàre àròjàre pé aláìmọ̀kan ni wọ́n nípa alámọ̀rí tí a bá rí wọ́n ṣe àìmọ̀kan ní nípa rẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà tó wájẹ́ sí pọ́fà àìmọ̀kan wọ́n fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ nínú àkídàtù ahli sunnati wal jama'a àbí nínú manhajú ahli sunnati wal jama'a ìjẹ́ wọlé ká sọ wípé àwọn wọ̀nyí a fún wọn ní àwíjàre pé aláìmọ̀kan ni wọ́n látara ìmọ̀kan yìí táàfínrinlẹ̀ fún wọ̀nyí àwa ní gbé ìdájọ́ lé wọn lórí à nítorí pé a rí pé aláìmọ̀kan ni wọ́n ìjẹ́ ilé báyìí ìjẹ́ à wọlé nínú manhajú ahli sunnati wal jama'a òun náà nìkan tí à ń gbé ẹ̀wò ní àti àná náà ajẹ́kọ́lá wípé ọ̀rọ̀ yìí pé sí a máa fún àwọn èèyàn ní àwíjàre pé aláìmàkà ni wọ́n táwa ti torí báyìí táà ní gbédàjọ́ lé wọn lórí lórí nǹkan tí wọ́n ṣe tí ò dáa nínú ẹ̀sìn Ọlọ́run a ní ọ̀rọ̀ yìí àwọn àfáà súnnà ọ̀nà méjì ni wọ́n pín sí lórí ẹ̀ àwa ní ìkéní kejì nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹni tí ó bá sọ à ní ti torí ẹ̀ sọ pé oníbídá ni a kí ń pèyàn lóníbídá nítorí ìkéní kejì ọ̀rọ̀ yìí nítorí pé masala kan ni tó yẹ sí pé ẹnu àwọn àfáà súnnà ẹnu ọ̀sọ̀kan lórí ẹ̀ ẹnu òkò lórí masala náà so ilé ló fà ló fi jẹ́ sí pé irú àwọn masáìl irú àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí àwọn àfá súnnà wọ́n máa ń dẹwọ́ ń bẹ̀ wọ́n máa ń dẹwọ́ ń bẹ̀ wọ́n ní pé ẹni kankan ló ní bídá nítorí pé bọ́yá ó mú eléyìí tí ó hàn sí tó dẹ̀ rí òun ló dúró dédé jù láti fi sin lọ́wọ́ ba so nítorí ẹ̀ wọn ní títorí ẹ̀ ká sọ pé ẹnìkan jẹ́ oníbídà nínú àwọn masá ìlú yìí sàwásàlàyé pé ọkùnrin èèyàn tiwa yìí Muhammad bin Ali Jabata tó jẹ́ èèyàn tiwa ń bí báyìí alóhun ti ẹ̀ ìgbà tó wọ́n máa ń sọ ó máa ń yapa sí nǹkan tí àwọn ahlu wà lórí ẹ̀ pé kódà tí àwọn ahlu sunna wal jama'a tó pín sí méjì lórí mas'ala kan lórí ọ̀rọ̀ kan tí ẹ bá rò kí bọ́yá àbí ọkùnrin olórí kunkun yìí àbí bọ́yá ibi gbólóhùn ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́ ni tẹ rò kí bọ́yá àbí ó ti ẹ̀fẹ́ jọ wọ́n tẹ bá padà gbé tẹ bá padà gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò dáadáa tẹ ṣe dìrọ́sà ọ̀rọ̀ yẹn tí ẹ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò tẹ wádìí ẹ̀ dáadáa tẹ mọ kí ni àwọn àfáà súnnà

wọ́n ní àwọn quyud wa tahaffuzat wọ́n ní àwọn nǹkan tí wọ́n fi dé ọ̀rọ̀ tí wọ́n khilafa lil khawarij alladhina yatasallaluna bidhalika ila tadhfir al muslimin tó fi yàtọ̀ sáwọn khawarij tó ẹ́sì pé àwọn náà mú al àmá ojú ọ̀nà táwọn òfin mú ọ yàtọ̀ sójú ọ̀nà táwọn afá súnnà òfin mú tí wọn àwọn mú kíní yìí láti ma fi pé àwọn kèfèrí ní ní kèfèrí ni so ó la wá ń gbé àwọn ẹ̀rí ọkùnrin jàbátá yìí àwọn ìrújú ẹ̀ tó ń pè lẹ́rí tí bá nígbà mẹ́ta bá pè lẹ́rí à ń pè lẹ́rí nítorí tó ń fún rẹ̀ ń pè ní kéèsè pé nǹkan ẹ jẹ́ ẹ̀rí tí kè bá sì ìrújú kò sí ẹ̀rí rárá ìrújú ni torí pé ìmọ̀ gbọ́ àyà ìmọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé lọ síbi tí ọlọ́run ọba àlékẹ́lọ́wò tí ó gbà lérò ó ní nǹkan nínú àwọn nǹkan báyẹn bákanáà ìmá tú àdísù annabi pẹ̀lú fẹ́nú ìmá tú lójú ọ̀nà táwọn khawarij máa ń gbà tú kéwú òní gbà tú yẹn kìí ṣe lójú ọ̀nà tí ahlu sunna wal jamaa àgbàgbọ́ yé nìyẹn so yé báyìí nìsí so ló fi jẹ́ sí pé gbogbo àwọn àgbọ́yé tí máa ń mú tó fi yapa yìí ẹ rí pé kìí mú lọ́dọ̀ àfáà sunna kankan tẹ bá rí tí bá ń ka tíra kan tí ń ka tíra àwọn àfáà súnnà tẹ́rù pé ń ka tíra àfáà súnnà báyìí wallahi alazim ọ̀tọ̀ ní nǹkan táwọn àfáà súnnà sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ka àwọn tíra yẹn yóò dẹ̀ máa tu sórí fẹ́nú ẹ̀ yóò dẹ̀ máa ló fi jẹ́ sí pé gbogbo àwọn tíra tó bá kà pápátá a máa ń ṣe àtúgbéyẹ̀wò ẹ̀ so that kó lè sáwọn èèyàn pé ẹ wo nǹkan táwọn ẹ wo nǹkan tọkùnrin yìí tó ń tú fáyé ọmọ máa máa sí àwọn nǹkan yẹn láti lè fi dá láti lè fi dá ìrújúlẹ̀ fún àwọn tí ó jẹ́ olùtọ́tígbọ́ rẹ̀ so irú ẹni mas'ala ta wà lórí èyí olóhun òmú al-udhr bil-jahl òun òmú ẹskíwùsì àìmàkan fún èyàn lórí ọ̀rọ̀ àkídà so ọ wá ní àwọn ìrújú tó gbára nínú àyà Qur'an a ti sàlàyé àwọn òrújú tí ó gbára ilé náà àyà Qur'an lánàá náà nínú àwọn ìrújú tó wá gbára lé nínú hadithu annabi sallallahu alaihi wasallam o náà ni àwọn ilé tí a fẹ́ gbéyẹ̀wò lónìí wípé kọ̀mọ̀ ní lórí nǹkan tó ṣe yìí kò mọ̀ káwá ti torí àìmọ̀kan rẹ̀ yẹn káwá ní òun ní ó jẹ́ in tí yóò kọ díwa láti mọ́ pé ní kèfèrí yóò jẹ́ máa ní ẹ̀hún mímọ̀wá ní ìtẹ̀kfír àwọn máa ní ẹ̀hún mímọ̀wá ní ì àtẹ̀bdíẹ̀ àwọn máa ní ẹ̀hún mímọ̀wá ní ì àtẹ̀fsír yóò jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tí ó kọ̀ fún wa ká mọ́ pé ẹni yẹn ní kèfèrí àbí ká mọ́ pé lónìí bídá àbí mọ́ pé ní ẹlẹ́ṣẹ̀ pé torí pé ó jẹ́ lẹ́yìn màkà nípa ìdájọ́ nǹkan tó ṣe yìí wọ́n ní àwọn hadith wọ̀nyí báwo lẹ́yìn fẹ́ yanjú ẹ̀ a máa tẹnumọ́ gẹ́dáadáa yóò ní ẹ ọyá ẹ sọ fún wọn hadith bàbá nẹ́bí àti yá nẹ́bí ẹni kan yanjú ẹ̀ láyé láyé wọn wọ́n lè yanjú ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ ó ní hadith bàbá nẹ́bí sallallahu alaihi wasallam àti ìyá nàbí sallallahu alaihi wasallam òun ní ẹ̀rí wípé àkí mú àìmọ̀kẹ́ fún èèyàn à nínú ọ̀rọ̀ àkídà pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ kèfèrí àbọ́jẹ́ṣẹ́ ẹbọ irú ẹni báyìí a lè mú ara ìmàkà fún àìmàkà ò ní jẹ́ nǹkan tí yọ́kọ̀ díwa láti má gbèdàjọ́ lé lórí nítorí pé àìmàkà ń kọ́ kò wọlé nínú ọ̀rọ̀ àkídà ó ní ẹ̀rí òun lórí ẹ̀ òun náà ni hadithu abawaihi nabiyyi sallallahu alaihi wasallam a hadithu àwọn òbí annabi méjèèjì bàbá àti ìyá sallallahu alaihi wasallam báwo ni hadithu náà ṣe hadithi yìí ń bẹ nínú sahihu muslim alákọ̀ọ́kọ́ hadithu bàbá nabi sallallahu alaihi wasallam hadithu anas bin malik ni radiyallahu anhu anas bin malik sọ wípé جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أين أبي ọkùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọkùnrin wá bèèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alaihi wasallam pé aina abi níbo ni bàbá mi wà ẹni yìí sì ní bàbá rẹ̀ ti kú ó wá fẹ́ ma yípo owó ní bàbá àwọn wà lọ́dọ̀ Ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé abúkà fi náà bàbá rẹ̀ wà nínú náà báyìí nínú náà ni bàbá rẹ̀ wà falamma qafa dàá ìgbà tí arákùnrin wá pẹ̀yìndà tọ́kọ̀ pàkọ́ ti ń lọ dàá anábi wá pé anábi wá sọ fún pé inna abi wa abaka finnar dájúdájú bàbá mi àti bàbá rẹ̀ àwọn méjèèjì náà náà dìjọ wà náà anábi sọ fún bẹ́ẹ̀ so hadithu yìí hadithu lálàáfíà ni bó jẹ́ jẹ́ sí pé alimamu Suyuti alhafidhu as-Suyuti rahimahullahu ta'ala wọ́n gbìyànjú láti a wá àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan sí hadithu yìí lẹ́sẹ̀ tí wọ́n yí fẹ́ fi sọ pé hadithu yóò lálàáfíà ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn lórí àti wá ẹ̀sùn sí hadithu lẹ́sẹ̀ ìgbìyànjú kan tó ń pé kò wọlé ni torí pé hadithu náà ó lálàáfíà dáadáa so yíba ní sí hadith náà lálàáfíà dáadáa gan so kí wá sí alimamu Suyuti àkéésà wọn nìkan ni wọ́n takú wípé à irọ́ o hadith yìí o kò lálàáfíà o a lè gbà kí ọba nẹ́bí mẹ́nu náà o báwo ni yóò ṣe wá wọnú etíyàn etí wò lè yẹ́ fẹ́ fi bá wa gbọ́ pé ọba nẹ́bí mẹ́nu náà annabi sallallahu alaihi wasallam bọ́lọ́n ṣe sàánú ẹ̀ tó yẹ alimamu Suyuti wọ́n tó gbìyànjú wọ́n mú àwọn ahadithu mẹ́wàá tó ẹ́sì pé kódà maudu'i ni àwọn ahadithu tó ẹ́sì pé wọ́n pa ọ̀rọ̀ ẹ̀mà annabi sallallahu alaihi wasallam ni tí wọ́n fi ń fẹ́ tẹ́yìn bẹ́ fi rinlẹ̀ wípé annabi ah, ńkọ́ o ó padà jí bàbá rẹ̀ àti yá rẹ̀ nínú sáré gbà tó jí wọn Islam lẹ́yìn ìgbà ẹ̀ wọ́n tó wá tú kú ní so eléyìí báyìí à nǹkan tó fà ó ní pé àdìmọ́mù Suyuti so Sufi ni wọ́n so ibá nísìn so ẹ̀yìn náà dẹ̀ ti ma irú àwọn nǹkan tí ó lè jáde nírú àwọn àyè báyìí <coughs> alimamu Suyuti hafiz imamun kabiru fil hadith imamun ńlá ni wọ́n nínú hadith alhafizu Suyuti gbogbo àwọn àfá súnnà ní wọ́n gbà fún wọn nínú ọmọ hadith alhafidu suyuti àgbàfà ni wọ́n olùmọ́nlá ni wọ́n inú àwọn tí wọ́n dáàbòbò hadith wa nabi sallallahu alaihi wasallam tí wọ́n dẹ̀ dáàbòbò ẹ̀sìn láti lè ṣe àfọ̀mọ́ ibi tá ti ma mú ẹ̀sìn wa ìpìlẹ̀ ibi tá ti alimamu suyuti wa alhafidu asuyuti alayhi rahmatullah gbogbo àwọn àfáà súnnà pátápátá láì ní àyàfi nígbà bí alìmọ́mù Suyuti imamun kabirun hafiz pé èèyàn dáadáa ni wọ́n àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ibi tí wọ́n bá ti sàṣìṣe àníṣe kí ni àníṣàláìmọ́ sàṣìṣe wọn àníṣàláìmọ́ sọ pé à wọ́n sàṣìṣe bí torí pé gbogbo ọmọ nẹ́bí anábọ̀ pàwátá kò sẹ́ni tí ó ṣe kí ni o kò ta'ala tí a bá débi tí a ti ń sọ̀rọ̀ nípa bí ọkùnrin olódò yìí tí ó dá kankan mọ̀ nínú ẹ̀sìn yìí Muhammad bin Ali Jabata olórí kókó yìí ta bá débi títí ń ṣe tajarru títí ń ṣe ìláyà tí ń pe àwọn àfá ẹ̀sìn ní kèfèrí insha Allah ta'ala ma mú àwọn àlàyé wá ní fọ̀síwẹ́ lórí ọ̀rọ̀ al-imam al hafiz as-Suyuti àti al-imam ibn Hajar rahimahullahu ta'ala wa ma qala ulama'u sunnah ìsìnkú sọ pé anhum o ní pé kèésà àwọn méjèèjì nìkan ni wọ́n gbà lérò àtàwọn míì bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti nǹkan táwọn àfáà súnnà kọ̀ọ̀píbàtàn lápapọ̀ láì ní àyàfi tí wọ́n sọ nípa wọn kẹwàá máa wo nǹkan tí ọkùnrin burúkú olórí kókó yìí ti so ibá ní sí yìí so eléyìí báyìí kò àkídà àwọn kọwàrí jẹ́lẹ̀ tó ń pèpè káàkiri ayé bọ́n ṣe máa ń pè àwọn èèyàn ní kéfèrí nìyẹn bọ́n ṣe máa ń pè àwọn mùsùlùmí ní kéfèrí nìyẹn ẹbí léèrè wípé nínú àwọn àìmẹ́tul huda nínú àwọn àfáà súnnà gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn alimamu suyuti ẹgbẹ́ àwọn tí wọ́n wá síwájú alimamu suyuti sẹ́nkú wọn mọ̀ pé ẹnìkan bẹ láyé tí ń jẹ́ suyuti torí wọn tí ìbí alimamu suyuti táwọn fi lọ ẹ̀rìmọ̀ <coughs> ẹ̀rì máa ẹ̀spẹ́tì ọ̀rọ̀ imam shafi'i lórí asuyuti nítorí pé àwọn wọ̀nyí alimamu alhafiz asuyuti asuyuti wọ́n tí ìdáyé ní gbogbo àtàwọn iléeṣẹ́ mi àmọ́ lẹ́yìn tí alimamu suyuti tí wọ́n wáyé gbogbo àwọn àfáàsú náà pátápátá tí wọ́n wá lẹ́yìn wọn ẹ bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ta lẹ́ni náà nínú wọn tó gbàgbọ́ yí ẹgbẹ́ alimamu suyuti káfìrí ni àbí wọ́n ló dúró lórí súnà ju gbogbo wọn lọ wọ́n lọ́mọ kẹfìrí so eléyìí báyìí jẹ́ pẹ́yọ wípé tàjárùkù tó ń ṣe yìí ìláyà tó ń ṣe yìí ìṣe sí àwọn kọwárìjì gánà nìyẹn àwọn kọwárìjì yatajarra'un àwọn náà máa ń láyà báyẹn wa yukaffiruna al-muslimin àwọn náà máa ń pèkè musulmi kèfèrí biduni rawiyatin wala fiqhin láì ní farabalẹ̀ láì lágbọ̀ọ́yé ẹ̀sìn náà àwọn ìgbàgbèrè ọkùnrin lórí àwọn àfà tọ́jú àwọn àìlàm àwọn àìmàtul huda inṣàlọ́ àpàràmọ́ sàlàyé ọ̀rọ̀ al-imam al-hafiz as-suyuti bet al-hafiz as-suyuti alayhi rahmatullah bá yí sọ ikú wọ́n jẹ́ àgbà àfà tó yìí kò túmọ̀ sí pé bí tán bá ti sàdíse ká mọ́ sí kí ni ká mọ́ pàkíyèsí nítorí ta fẹ́ máa sàlàyé ta ní ká pa àwọn àìsẹ́ wọn tì àwọn èèyàn ma rò pé àwọn àṣìṣe wọn yẹn gan wọ́n ma rò pá rẹ̀ ni nítorí bọ́n ṣe tó nú ẹ̀sìn wọ́n ma rò pé àà àjẹ́sí pé tí Alimamu Suyuti fi ṣe nǹkan báyìí àjẹ́pọ̀ bẹ́sì mú ní táàdẹ̀rin so n tọ́lọ́fà tó jẹ́ pa àwọn àbá súnà kí ń dákẹ́ nìyẹn nítorí pé ìdákẹ́ wọn yóò ma túmọ̀ wọ́n ṣe kí ni o wọ́n rí láì bí sí nǹkan tí àwọn àfá àwọn yìí sọ ni so tẹ bá rí táwọn àfá súnà bá sọ pé àfá báyìí kó sí nǹkan báyìí kó sí nǹkan nítorí àti sọ àlìwú mọ̀ kúò níbi ìgbàkànjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àfáàyẹn torí bí àfáàyẹn ṣe tóbi tó lójú wa nítorí ẹ̀rọ fún sára kìí ṣe wípé nítorí àti nítorí àti járáǹkì àfáàyẹn kọ́ kìí ṣe pé nítorí àti bìlítù àfáàyẹn kọ́ kìí ṣe pé nítorí àti yẹ̀yẹ́ àfáàyẹn kọ́ tí kìí bá ṣe pé nítorí àti jẹ́ kí àwọn èèyàn sá fún àṣìṣe yẹn eléyẹn nìkan ni gọ́rọ̀ ó nìkan ni èròǹgbà ibi tó bá ti sàyíṣe so ibá ní sí wallahu a'lam náà <coughs> hadith yìí hadith tó lálàáfíà ni rọ́gbà unúfi almutasawwifa kódà àwọn tí wọ́n jẹ́ onúsúfí wọn bá mọ́fẹ́ gbà bíbá ìrísí yìí so hadith tó lálàáfíà ni anábi sallallahu alaihi wasallam sọ fọ́kùnrin pé inna abi wa abaka fi nnar

tí ọ̀rọ̀ bá débẹ̀ lẹ́torí táwọn àfá súnà ma sọ̀rọ̀ pé bàbá nẹ́bí wà núná ya nẹ́bí wà núná kìí ṣe pé wà sí tó wà gbé bọ́ta táwọn àfá súnà gbé bàbá nẹ́bí o ẹ dákun eléyìn ni kí la fẹ́ gé níbẹ̀ ẹ dákun kí láǹfààní jẹ́ fẹ́ ṣe wá àwọn àfá so àmáwọn ashabul fitna àwọn onífitna àwọn fi ṣe mọ̀ọ̀dú ni wọ́n fi ṣe topic of discussion nítorí pé wọ́n sáfẹ́ ṣe gíní wọ́n sáfẹ́ ma náà wọ́n sáfẹ́ ma sàṣẹ́ hàn wọ́n sáfẹ́ ma wọ́n sáfẹ́ ma ṣe bí pé ìmọ̀kan bẹ lọ́dọ̀ àwọn táwọn fẹ́ gbé jáde àbáwọn làwọn láyà láti máa sọ̀rọ̀ ṣe bá ní sí àbí àwọn làwọn ṣe kíní kan so àbí gbogbo àwọn nǹkan tó bá wù kó pamọ́ sínú ẹ̀mí wọn tán ti torí ẹ̀sìn nǹkan wọ̀nyí ala kulli hal tọ́rọ̀ bá débẹ̀ àwọn àfáà súnà yàn wọ́n dẹ̀ sàlàyé tó jẹ́ òdodo lórí ẹ̀ àmọ́ tọ́rọ̀ bá débẹ̀ tọ́rọ̀ bá lọ síbẹ̀ so kéése tí a wà gbé wà sí bọ́ta sí tó wáyé pé òun lámọ́ wá káàkiri <laughs> ànábì náà ẹ́sì rípa ànábì ibi tẹ́ ti rí lélẹ̀ wallahi tẹ́tí máa ń pé ọkùnrin yìí because ọkùnrin máa máa stage wá sí nítorí ọ̀rọ̀ ìnífà lọ́kùnrin burúkú yìí yóò àwọn máa stage wá sí pé bàbá ànábì ìyára ah, àkílódé tí wọ́n èmi ọ̀tẹ̀ yóò èmi ọ̀tẹ̀ yóò bàbá ànábì kò nídìí ànábì gẹ̀ẹ́ lérí kọ́ sọ́rí láyé tí è bá ṣe jọ́ tí ẹnìkan wá béèrè pòṣíṣẹ́ bàbá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ẹ̀kan tánẹ́bì sọ náà nìyẹn kí sí tánẹ́bì wá bọ́ tàbí ọmọ sọ pé so èmi ò ní tẹ́yẹ bàbá mi bẹ̀rù náà bàbá mi wọ náà àkílòdé tó kí ni gbogbo àìlẹ́kọ̀ọ́ èwo ni gbogbo àìní àìnílàkáyè anábìgun kí ń sọ tí è bá ṣe nítorí nítorí nǹkan kan tánàbì kẹfin lára ọkùnrin pé anábì wá níwà mọ́wùlẹ̀ banú jẹ́ tó bá hùn àjọ káńkó rẹ̀ ni sọ pé ní tọ́bá yìí sì já ń kó pé ah, kí ni wọ́n lọ bẹ́ ọ̀dọ̀ èmi tí wọ́n jẹ́ ànábì ọlọ́run kẹ́ńkọ́ nígbàtí wọ́n ń sọ wípé èmi gẹ́gẹ́ kọ́ iná àbíwá abẹ́kàfì náà ìgbàtánẹ́bí sọ náà nìyẹn kò sí inú bí tánẹ́bí ó ti wá lọ sí tánẹ́bí wà bá tàbí wà máa sọ báwọn èèyàn pé so bàbá mi o bàbá mi so èmi o ṣe kí ní o bàbá mi ò ti ẹ̀rẹ́ ní kankan sẹ́ o èmi ò ọ̀rẹ́ yẹn sẹ́ ń tẹ̀mí o èmi ò ṣe kí ní tó <laughs> so èmi ò ẹ wọ náà ọkẹ̀dúrú jífà lásán ó kù jífà inú gbogbo kí ni gbogbo àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ báyìí eléyìí ṣe dáwà sàlàfíyà wallahi eléyìí ṣe dáwà ní súnà nínú àwọn àfáà sálàfò kí ń ṣe báwọn <coughs> wọ́n ní dáwà àwọn kọ̀wárìjì ni ẹ <coughs> so ló fi jẹ́ sí pé intafẹ́fà yọ́ kẹ́sì padà wo ti yá nẹ́bì tá a sọ yìí tá a fẹ́ padà tó sọ yìí náà tá a fẹ́ mú wá yìí náà ìjọ tá nẹ́bì sallallahu alaihi wasallam sọ yẹn náà ànẹ́bì bú sẹ́kún ni kéèsè nǹkan dùnú ó dẹ̀ nídìí tó fà tá nẹ́bì fi sọ ẹjá tètè mú wá káwọn yẹn papọ̀ ànẹ́bì ní ista'dhantu rabbi an azura qabra ummi fa adhina li ànẹ́bì ni mo wá ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run Ọba kíkọ́ Ọlọ́run Ọba kọ́ fún mi kí fa adhina li Ọlọ́run Ọba kí n lọ

kí ló fà tánàbí fi sọ̀rọ̀ yìí wàláyé ó ní reason ó ní pẹ́ngbà tánàbí débi sàárẹ̀ ìyá rẹ̀ anábì kàbú sẹ́kún ni fàháyíyájá man haulahu alẹ́lbùká àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ anábì abubakar umar àwọn tó wà àwọn sọ̀hábà anábì ẹkún anábì yìí ó kẹ́kún ra àwọn náà àwọn náà bẹ̀rẹ̀ sí máa sunkún sàmù pé láàrin bá ti ń sunkún kí làwọn abubakar ọmọ wò <laughs> ẹkún yá nìyẹn torípáwọn nífẹ̀ẹ́ anábì kọjá ẹ̀mí ara wọn wọ́n gbà yí wọ́n ọ̀tọ̀ wọn lọ́rùn kẹ́mi wọ́n bọ́ kánẹ́bí sì máa wà láàyè lọ kódà ó tẹ́ wọn lẹ́rùn kẹ́mi wọ́n bọ́ ju kí eyín ànẹ́bì kan lọ èyí ànẹ́bì lásán ànẹ́bì ò ní kú o wàláyọ̀ tẹ́ wọn lọ́rùn kẹ́mi ànẹ́bì kan kẹ́mi wọ́n bọ́ ju kí eyín ànẹ́bì kan lọ bàtà wọn ń sọkún ànẹ́bì bàtà ànẹ́bì ń sọkún àwọn náà wọn ń sọkún wọ́n bí ànẹ́bì lè understand question ló prompt yẹ kẹ́sẹ̀ ń tánẹ́bì stage wá E, mo emphasize kìíní because ọkùnrin imọ́ stage wà sílé lórí nípa kò sínú dáwà nẹ́bì nkẹ́kẹ́ ni mo sọ pé àwọn àfáà súnnà wọn kí ń stage wà sí lórí nǹkan yẹn nǹkankan ni ó ṣe kíni ni ó bí àwọn sọ́hìbùl fitna kàjàbátá wa amthalihi àwọn onífìtínà bí jàbátá àtàwọn tó jọ rú ẹ̀ tó yẹ pé wọ́n jọ níròrí àwọn khawarij people of the like mind báyẹn àwọn ní máa ń ṣerú àwọn fasádù báyìí àwọn náà máa ń ṣerú àwọn ẹ̀lẹ́kọ̀ báyìí kò sínú lànà súnà náà ìgbà tí wá bí ànábì lè pé kí ní pọ́ lẹ́kún lànábì wá sọ fún wọn tí ń pa lẹ́kún wọ́n béèrè ni ẹjọ́ ìrọ̀sán lànábì wá ní àà ista'dhantu rabbi an azura qabra ummi fa adhina li mo wá yàn dáadáa lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kó fún mi ní ọ̀dá kí n ṣe àbẹ̀wò sàárè ìyá alaha

kí ló tí ó sàǹfàní fáwọn òbí ànábì ó túnbà ìgbé kò sí ọdúrbìjáàl àìlẹ́dúrbìjáàl kò sí nìyẹn nítorí àríṣùtawì <coughs> wọ́n tó mú kama òun náà ni hadithu ìṣẹ̀lẹ̀ abdullahi ibn juda'an juda'an mo ń gbọ́ lẹ́jọ́ rẹ̀ kan lónìí á padà kọ́ta àwọn èèyàn ẹgbùn mọ̀ pé aláì onítọ̀ oní ọlọ́ọ̀bá ní látàrífà aswatakum fáúkà fáúkà sáútì nàbí wà ìsìnkú tẹnu fáúkà kò sínú kéwú láyé wallahi fáúkà fáúkọ̀ ni fáúkọ̀ wallahi oní látàrífà aswatakum fáúkà fáúkà sáútì nàbí kéèsẹ̀ kan lówí alkùránì gan kò ríríkà kí ẹgbẹ́ alkùránì síwájú kọ́mọ̀ Eh, falamma azagu azaga Allahu qulubahum tọ́wọ́ ni falamma azagu azaga Allah ó ní falamma azagu azaga Allahu qulubahum tọ́lọ́ sí ni falamma azagu azaga Allahu qulubahum níta yẹ́fà yọ́n bẹ̀rẹ̀ pé <coughs> yóò ní Abdullahi ibn Jad'an kò ń sí Abdullahi ibn Jad'an Abdullahi ibn Jud'an kéwù kan tó ké lálẹ́ yìí hùn náà tọ́nà bá jí ó múlò ẹ̀ yóò ti ẹ̀ padà múlò ó sì lè mẹ́rin múlò tọ́rá hàn ti bàjẹ́ náà wọ́n ní ebi Aisha lọ bèèrè lọ́wọ́ Ànábì sallallahu Abdullahi ibn Jud'an kana yasilu rahim a máa so ẹbí pọ̀ a sì máa tọrẹ Aisha wá ka Abdullahi ibn Jud'an máa ń ṣe ẹni yìí sì ní Aisha wọ́n sọ fánàbí pé ẹni yìí síwájú kọ́ tó gbí ló ti kú gbogbo àwọn nǹkan tí ń ṣe sí yóò ṣe láǹfààní sí yóò ṣe láǹfààní sí yóò sọ́dọ̀mà àlìjẹ́nà anábi ní kò lè ṣe láǹfààní o torí pé anábi ní torí pé lè annahu lam yakul yawman rabbi ghfir li khati'ati yawma yaqumul hisab anábi ní torí pé kò ní sọ́jọ́ gbìdàn kìyàmà anábi ní kò ní so ni abdullahi ibn náà lára ẹ̀wọ̀n ẹ̀rí nìyẹn pé kò sí àyẹ̀yẹ́ fìrìbìjáàlì so ibá nísìn yìí bákanáà a mìntí ìgbọ́ kó mú yẹn wá rí ná bóyá kí n ti ẹ̀mọ́ mú wá ń gbà tí ò ní mú tí ò tí è mú wá Abdullah ibn Luhay al-Khuzai ilé tánàbí sallallahu alaihi wasallam ní òun rí nínú náà tí wí ń wọ́ fún rẹ̀ ńlẹ̀ yẹn tí tọ́wá ń dé orún pàwàrà ṣe bá ní yìí so àyẹn náà lára àwọn tó ti kú síwájú kan tó gbà nábi sallallahu alaihi wasallam di lójíṣẹ́ ni gbogbo àwọn eléyìí báyìí ó ní tó bá yẹ pé al-udhru rijal máa ni ṣe bí wọ́n ti gbé wọn tí wọ́n ti kú síwájú kan ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n dẹ̀ sàlàyé ẹ̀ mún ibẹ́ sàlàyé yìí nínú tíra wọn tọ́pẹ̀ ní al-mawsu'a mawsu'atu al-Albani fil aqida mawsu'atu al-Albani fil aqida tabala wọnú tíra yẹ ibi tó ti ń sọ̀rọ̀ nípa a ìdájọ́ wípé ṣe àlè fún yẹn ní excuse sáàlè fún yẹn ní al

àti àti abdullahi ibn amr ibn luhay al-khuzai wọ́n yí sàlàyé gbogbo àwọn tó jọ bẹ́ẹ̀ náà nǹkan tí ó yí ọkùnrin yìí ó ní wípé bàbá nẹ́bí sallallahu alaihi wasallam tó ń pè ní jáhìlù yìí tó ní kò sí ṣẹ̀ríà kankan tí ó tí ó jẹ́ lé wọn lórí kí wọ́n fi kú tó ti bẹ́ẹ̀ wọ́n wọná nítorí wọ́n sì jẹ́ kéfèrí àti wọ́n sì jẹ́ aláìmọ̀kan so a jẹ́ sí pé kò sí ọ́nà ìbìjáàl ní ẹlọ́fi jẹ́ sí pé alẹ́ẹ̀ẹ́sọ̀ ìbìjáàl ọlọ́wọ̀ bá lè kẹ́lẹ̀ òmú fún wọn gbogbo àwọn eléyìí tó ń wí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sàlàyé wọ́n jẹ́ kó yíwa wípé àwọn wọ̀nyí wọn kí ń saláìmọ̀kan nítorí wípé dáwà àti ṣẹ̀ríà annabi Ibrahim mílà ànábì Ibrahim lọ́wà lórí wọ́n gbà yẹn ẹjọ́ ọ̀rọ̀ sáàmà yìí sìn wọ́n ti gba ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde láàrin wọn bet àwọn Lárúbáwá ń gbà yẹn lórí mílà ànábì Ibrahim ló wà àti mílà Ismail alayhi salatu wassalam alayhi salatu wassalam so nítorí ẹ̀ ló fi jẹ́ sí wípé lásìkò wọn yìí mílà tọ́lá náà Ibrahim àtàní Ismail sẹ pé bàbá àtọmọ ni wọ́n mílà kan lọ́wọ́ bá lè kílá fún wọn ọlọ́wọ́ bá lè kílá dẹ̀ máa ń jẹ́ kó yé wa nínú al-Qur'an pàápàá jùlọ nínú Suratul Baqarah àbẹ́ẹ̀kọ́ ni naam mílà yìí ojú ọ̀nà yìí òun náà ni àwọn lágbàwà wà kódà nígbà tọ́lọ́wọ́ bá lè kíló gbé anẹ́bì náà dìde níbòmínà millata ibrahim hanifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayá kùrán tọ́nà balika ti jẹ́ kó ìwà pé ọ̀nà balika tó ma pa nẹ́bì láṣẹ pé kọ́ ma tẹ̀lé mílà anẹ́bì ibrahim ẹ̀tí ọ̀rọ̀ sáà máa ń sìn nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn lárúbá so adẹ̀ ti mọ̀ yí pé ọlọ́wọ́ balika ti kọ́ ẹ pé anẹ́bì ibrahim o ẹni tí ó dúró lórí tawhid ni naam sheikh àti yá nẹ́bì àwọn Lárúbáwá ń gbà yẹn sì wà lórí mílà nẹ́bí Ibrahim so àwọn bàbá nẹ́bí àti ìyá nẹ́bí ní wọn tẹ̀lé mílà yẹn náà jẹ́lẹ́bọ kèésa aláìmọ̀kan ni wọ́n nítorí pé lásìkò yẹn àwọn tó sì wà lórí mílà yẹn tán jẹ́ mùsùlùmí wọ́n sì ń bẹ lórí ilẹ̀ ló fi jẹ́ pé ṣe kàlàlẹ́ bá ń jẹ́ kó yọ wípé ló fi jẹ́ pé gbogbo yẹn àwọn àwọn Lárúbáwá ń ṣe hajj ńgbà náà síwájú kẹ́ tó gbà nẹ́bì dìde wọ́n ṣe hajj àbí wọ́n ṣe hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ń ṣe tó yẹ́ sí pé lórí mílà nígbàtọ́nà bá ní kí ó sì gbá nẹ́bí jìnẹ́dẹ̀ dìde náà lórí mílà yẹn náà ló gbé dìde lórí tí ó bá ní sí so ó túmọ̀ sí pé bàbá nẹ́bí àti ìyá nẹ́bí dáẹ́wà anẹ́bí Ibrahim àti mílà anẹ́bí Ibrahim ó ṣe kíni ó dọ́dọ̀ wọn àwọn tó dẹ̀ jẹ́ ẹni ire nígbà ni wọ́n wà lórí ilẹ̀ tí wọ́n kú lórí tawhid gbogbo wọn sì ní bí wọ́n ṣe rí nìyẹn àyàfi àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n gbánú wọn àwọn ni bàbá nẹ́bí ìyá nabi abdullahi bin jud'an àti abdullahi bin amru bin luhay al-khuzai àti àwọn tán jọrú wọn bẹ́ẹ̀ ló fi jásí pé nínú hadith tó wà ní bukhari ó wà ní muslim náà ó wà káàkiri káàkiri náà wọ́n tíra hadith lànàbí sallallahu alaihi wasallam sọ wípé ẹni alákọ̀ọ́kọ́ tó kọ̀ yárọ̀ mílà ismail tó yẹ pé òun lálákọ̀ọ́kọ́ tó o ni Amru bin Luhay al-Khuzai nítorí lọ fi já sí pé nínú ná lẹ́yìn tó wọnú ná tán wọ́n ìfún rẹ̀ ń wọ́lẹ̀ káàkiri báyìí ń wọ́ fún rẹ̀ lẹ̀ káàkiri tó ń dóorun pàwọn èèyàn nítorí pé o ni alákọ̀ọ́kọ́ ẹni tó sáyẹ́bà sawa'ib ẹni tó ó jẹ́ pé yàí pé in ti ń sọ nípa pé àwọn bàbá nẹ́bí àwọn ìyá nẹ́bí ẹ kò sí dára kankan ẹ torí pé wọ́n ti gba nẹ́bí dìde wọ́n ti gba nẹ́bí dìde kò túmọ̀ sí pé àwọn lárúbáwò sí lórí mílà kankan gbà yẹn àwọn tí ò ń ṣe lárúbáwà àwọn yahudi àti nasọ́rọ́ sẹ̀gbọ́n wọn wà lórí mílà nẹ́bí isa musa wọ́n wà lórí mílà nẹ́bí isa lẹ́yìn tánẹ́bí musa lọ tán so bá ní sí yìí so ọlọ́wọ́n bá lè kẹ́lọ́wọ́dẹ̀ rán ànẹ́bí isa argument ẹ̀ yóò ní tó tó bá yẹpá nẹ́bì ẹ̀yìn sá ni ọlọ́run bá lè kẹ́lá ọ̀rán sáwọn lárúbáwá àwọn bànú Israẹli nìkan rán sí àníbẹ̀ ni bẹ̀tà anẹ́bì Isma anẹ́bì Ibrahim inú àwọn àmbìyà ù tọ́lọ́run bá lè kẹ́lá ṣe kíni tọ́lọ́run bá lè Abul Arab Ismail ni lórí ṣẹ̀ríà rẹ̀ ni gbogbo lórí ṣẹ̀ríà rẹ̀ dẹ̀ ni wọ́n wà àwọn èèyàn dẹ̀ ń bẹ lásìkò yẹn tó jẹ́ nire kódà yàtọ̀ fúngbà yẹn gan ló fi jẹ́ sí pé nítorí kíni nítorí mílà hànàfíyà tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni abubakar siddiq abubakar siddiq ọ̀sẹ̀ bọ́rí tó bá jẹ́ sí pé tó bá jẹ́ sí pé tó bá jẹ́ pé tó yọ̀ bá yí ọ wípé lásìkò ká tó gbé ànábì dìde gan àwọn èèyàn tó wà lórí hànàfíyà ń bẹ àwọn èèyàn tó yẹ́ sí pé wọ́n ń bẹ àwọn bàbá ànábì àti ni wọ́n kàn tẹ̀lé mílà yẹn tó islam àbí tó fẹ́ sọ fún wa nísìn ni pé síwájú kẹ́ tó gbà lẹ́bì jíjẹ gbogbo alárúbáwá kèfèrí ni wọ́n ọmọ náà ni gbogbo wọn aina delhi níbẹ̀lẹ̀ ríwà ẹ̀sí ọ̀nà sábà ń sì páwọn alárúbáwá wọn lẹ́sìn síwájú kẹ́ tó gbà lẹ́bì dìde lálàlàlà àwọn Ibrahim wọ́n kàn jẹ́ sí pé ẹlẹ́bọ wà nù wọn àwọn tí ò kí ń ṣẹlẹ́bọ ọ̀rọ̀ wà nù wọn <coughs> hal pẹ̀lú eléyìí báyìí ṣubha tó gbára lé nípa bàbá nabi sallallahu alaihi wasallam àti ya nabi sallallahu alaihi wasallam àti abdullahi ibn juda'an ẹ rí pé ilé báyìí ẹ rí pé ó ti wó pẹ̀lú nǹkan kékeré tó ẹ́ pé ó rọrùn gan àmọ́ bó ṣe rọrùn tó yẹ kò yé nítorí pé kò kẹ́kọ̀ọ́ ẹ̀tí ọ̀nà ní tí èyàn bá ti mọ̀ kò lọ́rùn ni nítorí àlọ́fà ló fi yẹ́ pé kò rọrùn fún ọkùnrin yìí nítorí pé kò kẹ́kọ̀ọ́ kò dẹ̀ mọ̀ nǹkan tí àìmọ̀ tó wà lábẹ́ ọ̀rọ̀ tí tó fi ń ṣe ìrújú fáwọn èèyàn yìí ṣe bá ní sí sówá lákúlì hàl ó jẹ́ pé pé gbogbo àwọn ẹ̀rí tó máa ń múwá kò ń jùbá iná lọ lórí ọ̀rọ̀ àyẹ̀wòfì ìjàl tó fi ní kò sínú àkídà gbogbo tó máa ń kó wá lẹ́rìí tó mú hadithul mithaq tó mú hadithul fitra tó mú gbogbo ẹ̀ tó jẹ́ papọ̀ tó ìwòròwòrò tó sọ̀sọ́kúsọ tó dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn tán yọba tó bọ́ sí hadith bàbá ẹ bá mi yẹjú ẹ̀ ẹ sọ fún wọn wọ́n rí yẹjú láti jọ yóò wọ́n rí yẹjú ṣe bá ní sí so ilé báyìí so Sheikh Al-Albani rahimahullahu ta'ala mún tabalọ katira mawsu'at àwọn àfá àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa al-udhr bil-jahl ẹ̀rìkì mọ́kọ́ sọ kíníkà lánàá mú ní ẹjẹ́ káwọ́kọ́ yanjú òdo náà ẹjẹ́ kọ́ yanjú ìsọkúsọ náà káìsẹ̀ mọ́ tó ka ibi tí àwọn ọ̀nà táwọn àfá pín sí àti báwọn àfá sí máa ń lò pẹ̀lú qadiyatul udhr bil-jahl wa adamul udhr wa adamul udhr bil-jahl ọ̀rọ̀ pé ṣé al-udhr bil-jahl wọlé àbí ọ̀wọlé káwá ka in táwọn ẹlẹ́kọ̀ọ́ sọ gangan kí làwọn ẹlẹ́kọ̀ọ́kọ́ gbára lé kí ni ar-rajihu fil mas'ala naam ní ẹnu àsìkò tó kù ẹ jẹ́ kí lẹ́yìn tí a ti rí àwọn ẹ̀rí ẹ̀ tó mọ́ ń gbára lé tàbí sí pé àwọn ẹ̀rí wọ̀nyí àwọn ọ̀rújú kan ni tó ń pè lẹ́rí àwọn ọ̀rújú kan tó ẹ́sì pé awha min betil ankabut ó lẹ julia aláǹtakùn lọ so ibá ní sí yìí so ó kàn dìímá ó kàdà kó wàhálà báwọn èèyàn ni náà àlẹ́yìn lè báyìí ẹ jẹ́ ká wá gbé àwọn ẹ̀rí yẹ̀wò àwọn ẹ̀rí tó fi rinlẹ̀ wípé al-udhr bil jahl ọ̀rọ̀ káàtọ̀ wípé èèyàn á fún ní excuse ipá láì makani lórí tó bá ṣe tí ó ṣe àìmọ̀kan lórí ẹ̀ tí ó mọ̀ dájú ẹ̀ nínú ẹ̀sìn tí ó mọ̀ ipọ́lọ́wọ́ àlékẹ́lá bínú sí tí ó mọ̀ pé iṣẹ́ kèfèrí ni tí ó mọ̀ pọ́rọ̀ kèfèrí ni tí ọmọ pé iṣẹ́ ẹbọ ni tí ọmọ pọ́rọ̀ ẹbọ ni tí ọmọ pọ́rọ̀ bídíà ni tí ọmọ pé iṣẹ́ bídíà ni kọ̀mọ̀ pọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ni kọ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tí èyàn bá ṣe èyàn ní àwíjàre pé aláìmọ̀kẹlèyàn pẹ̀lú àwọn àlàyé tá padà mọ́ ṣàlàyé lórí ẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ náà lámọ́ mú àwọn àfáà súnnà máa ń jẹ́ kó wáyé pé àwọn ìfọ́síwẹ́ wà ń bẹ̀ bá ti báwọn èèyàn lò ó yàtọ̀tọ̀ síra wọn ní àwọn ìlú kọ̀ọ̀kan àti ní èèyàn kọ̀ọ̀kan sí èèyàn kejì a lè mú fẹ́yàn kankan mọ́ fún fẹ́yàn kejì kí ló nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ẹ́sí pé a kìtàbà ti súnnà gbé kalẹ̀ táàmà wù tó ẹ́ pé ó sì ṣe kárí láre lè kámọ́ ṣe bá rí sí so inshallah ta'ala a bá ń sàlàyé ọ̀rọ̀ àwọn àfà bẹ̀tẹ́ jí kákọ́ gbé àwọn ẹ̀rí tí ọkọ̀ wá lórí ẹ̀ kalẹ̀ kákọ́ gbé yẹ̀wò <coughs> ọlọ́wọ́n bá alékẹ́ láti sàlàyé àwọn nǹkan wọ̀nyí oní ni àyà tí sheikh yahya al-hajuri ti mú wá lánàá yẹn àyà yẹn wà nínú suratul nisa ọlọ́wọ́n bá ní wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra ọlọ́wọ́ bá alẹ́kẹ́ sọ pé wà mẹ́yìn iṣẹ́ kìkì rasul gbogbo ẹnikẹ́ni tó bá yapa nabi sallallahu alaihi wasallam torí pé al-mushaqqaqa hiya al-muharabatu wal-mu'akasa gbogbo ẹnikẹ́ni tó bá lòdì sí nǹkan min ba'di ma tabayyana lahu al-huda ẹ mahalu shahidi nìyẹn ayé bí tí ẹ̀rí tàǹsọ ẹ̀gán wà nìyẹn ọlọ́run ọba wa man yushakiki rasul gbogbo ẹnikẹ́ni tó bá takò ànábì gbogbo ẹnikẹ́ni tó bá yapa ànábì ojókùnrin ni ojóbìnrin ni ẹ́ ni ọjọ́ ni ọjọ́ aláwọ̀ ni man ni min ba'di ma tabayyana lahul huda ẹwọn kan min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí ìmọ̀nà ti clear sí lẹ́yìn tó ti mọ̀ pé nǹkan yí ọ̀dá tó tún wá ṣe nígbà yẹn ni yóò tó jẹ́ ó túnmọ̀ sí pé tí ó bá ti mọ̀ ńkọ́ kò lọ́nà ọba abúlé pé min ba'di min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí ọ̀nà ti clear sí lẹ́yìn tí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ti hàn sí lẹ́yìn tí ẹ̀rí ti dúó wípé ìntánẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe lórí nǹkan yìí ni ìntánẹ́bí sọ lórí nǹkan yìí ni lẹ́yìn ẹ̀ tó bá tó wá ń yapa nẹ́bí lẹ́yìn rẹ̀ nuwallihi ma tawalla ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá lékelọ́ pátì a sì dájú ẹ̀kọ́ nǹkan tó gbélé rẹ̀ lórí yẹn wa nuslihi jahannam ọlọ́wọ́ bá ní irú ẹni yìí o a wà fi wọ iná jahannam Wasa sa'at ọ̀rọ̀, ọlọ́wọ́ bá ní iná jahannam yìí dẹ̀ ní ó burú fún ẹni yìí a níbò padà sí lọ́dọ̀ ọlọ́wọ́ bá nǹkan tó burú jù fún nìyẹn náà mílẹ̀ báyìí ó jẹ́ kó yé wa ọ̀hàn nínú áyà yìí pé min ba'di ma tabayyana lahu al-huda aje si pé qabla ay tabayyana lahu al-huda tí wájú kona ma tó clear sí Ọlọ́run ba le kele oni ti fi aje títí t'Ọlọ́run ba le kele ó fi ṣe kíni t'Ọlọ́run ba le kele ó fi gbé ẹ̀rí dìde lé lórí pẹ̀lú pé di pé tàlàyé wá dọ́dọ̀ ẹ̀ tó takú ẹ̀ẹ́ ìgbà ẹni yóò tó jẹ́ eléyìí báyìí ni súnnà ọlọ́wọ́ bá ló fi jásí pé ayà ẹlẹ́ẹ̀kejì <coughs> tó ń sàlàyé ọ̀rọ̀ yẹn òun náà sàlàyé bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní ká sọ pé wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula wa ma kunna mu'adhibin hatta nab'atha rasula sheikh yahya al-hajuri mọ́ ayà iná wà lánàá ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá a kì í jẹ́ni tó máa ń fìyà jẹ àwọn èèyàn a ní fìyà jẹ àwọn èèyàn hatta nab'atha rasula títí táàfi pé òdíjẹ́ dìde sí wọn ipé kọ́ lọ sàlàyé fún wọn pá burú ní nǹkan tó ń ṣe ẹ lẹ́yìn tó jíjẹ́ bá wá sàlàyé fún wọn tábá wá takú ìgbà láti kíni látò o kò ní fìyà wa ma kunna mu'azzibin hatta nab'atha rasula nígbàtí jàbàtá nígbàtí ó sàlàyé tí ó sọ ayá yìí ó ní àkáàmù lọ́lọ́run sọ ń bẹ́ <laughs> wàláì ẹwà bá ń bí lèrè pé ìbò lọ́lọ́run ti sọ pé àkáàmù lòun sọ nínú ayá yìí ìtumọ̀ rẹ̀ ni pé ó ní ọ̀rọ̀ àwọn tí ìbá ti sọ̀rọ̀ àkídà lọ́lọ́run sọ ń bí yìí ó ní ọ̀rọ̀ tí ọba ti sí ọ̀rọ̀ àkídà lọ́lọ́run sọ ẹ wá bi léèrè wípé ìbò lọ́wà nínú àyà yìí pé ọ̀rọ̀ tí ẹ bá ti sọ̀rọ̀ àkídà Ọlọ́run sọ Ọlọ́run ò ní fìyà jẹ̀yàn lórí èyíkéyìí tó bá ṣe bá tí ni wọ́n ti wá pín sí méjì pé ọ̀rọ̀ ọmọ èèyàn káì wọ́n kẹ́kọ̀ọ́ kankan ó láwọ̀ kẹ́kọ̀ọ́ òun ọ̀ máa páwókọ̀ pípẹ́ ní páwókà ewé látàjárú látàrfàíú aswatakum fáúkà sáútì nàbí òun lọ́kẹ́kọ̀ọ́ fáúkà sáútì nàbí ẹ̀kọ́ náà hàn lára rẹ̀ pọ̀ apanilẹ́rin ẹ̀yà tí ọmọ mọ̀dọ́fà ti mọ̀dọ́fà ilé iná sí láhàlì ní ma ń dájà báta òun lọ́kẹ́kọ̀ọ́ yóò mọ̀ wá tú àyà kùrán tukutu ọlọ́wọ́ bá ní wà máa kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá a kì ń fìyà jẹ ẹni kẹ́kẹ́ àyàfi lẹ́yìn tá a bá gbòjìjẹ́ dìde sí wọn tábá wá takú gbogbo ìjọba wátá ni ló fi jẹ́ sí pé mo sọ yí pé kò sí ìjọ kan látorí ànábì Nuh alayhi salatu wassalam tọ́lọ̀wọ̀n bá àlékélá parẹ́ àríkọ́lẹ́pọ̀lọ̀ bá àlékélá pa wọ́n rẹ́ kí lọ́wọ́ bá ṣe fún wọn ربي إني دعوت قومي ليلا و... ليلا ونهارا فلم تزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وإني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا gbogbo ọ̀nà lànẹ́bì núhù fi pè wọ́n sí orí ọ̀nà ọlọ́wọ́ bá ànẹ́bì núhù sọ fọ́lọ́wọ́ bá pé ọlọ́run inni da'awtu qawmi laylan wa nahara mo pé àwọn ìjọ mi sójú ọ̀nà rí ọlọ́wọ́ bá laylan lóru mo ń pè wọ́n wa nahara lọ́sàn mo ń pè wọ́n kò sí pàkàtí mo fi sinmi tí fi du'ahi falam yazidhum du'ahi illa firara

mo pariwo sọ fún wọn mo sọ fún wọn jẹ́jẹ́ gbogbo ẹ̀kọ́ síkà tó sí wọn láǹfààní o summa inni a'lamtu lahum wa asrartu lahum sirara bánẹ́bì ní òhùsẹ̀ sí ẹni títí fá nígbàtí àwọn ọjọ́ rẹ̀ ọgbà lọ́lọ́wọ́ bá rí gẹ́sí gíní lọ́lọ́wọ́ bá pàwọn rẹ̀ torí kí wà máa kunna mu'adhibina kan àwọn ọjọ́ kan wọn náà ebi tí ńgbà tí wọ́n ṣe ńgbà tí wọ́n ṣe kójú òsùnwọ̀n náà ibi tánà bí inú òjì bẹ̀rẹ̀ sí ma wá tó yá bẹ̀rẹ̀ sí ma fi èpè lé fún wọn pé àwọn eléyìí ọgbọ́n wọlọ́run Rabbi la taj'al torí pé innaka in tadharhum yudillu ibadak ní tí mo fi ní kọ́ mọ́sẹ̀ wọn kù ní pé tó bá fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ sọ àwọn ẹrú rẹnu ni àwọn tó gbọ́rọ̀ sí mi lẹ́nu yìí wọ́n mọ̀ sọ wọn nù kafaro bó bá yìí tó bí mọ́lẹ̀ ọ̀ràn ni wọ́n bí torí pé yóò bá ní ọká bí mọ́lẹ̀ ó bí oró ọká bí hal bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọjọ́ tẹ́ bá lọ ka alkùránì pátá ìjọ ṣùháìbù nígbàtọ́nà ọba àlékẹ́lárò jíṣẹ́ sí wọn lọ́nà ọba àlékẹ́ tó pa wọ́n rẹ́ àbí ìjọ sọ́ọ̀lì nígbàtọ́nà ọba àlékẹ́lárò jíṣẹ́ sí wọn lọ́nà ọba àlékẹ́ tó pa wọ́n Hud nígbàtọ́nà ọba àlékẹ́lárò jíṣẹ́ sí wọn lọ́nà ọba àlékẹ́ tó pa wọ́n rẹ́ ìjọ Lut nígbàtọ́nà ọba àlékẹ́lárò jíṣẹ́ sí wọn lọ́nà ọba àlékẹ́ tó pa wọ́n rẹ́ ìjọ Yunus lẹ́yìn tọ́nà ọba àlékẹ́lárò jíṣẹ́ sí wọn ni gbogbo àwọn ìjọ pátápátá ọlọ́run ọba àlékẹ́lá ò ní pa wọ́n rẹ́ pẹ̀lú mithaq ọlọ́run ọba àlékẹ́lá kọ́kọ́ rẹ̀ òjíṣẹ́ sí wọn náà láti lọ sí iqamatul hujja lé wọn lórí torí pálá ìmọ̀kan ni wọ́n wọ́n máa tán ṣe nígbàtá bá wá gbọ́ lọ́lọ́run ọba àlékẹ́ tó wá pa wọ́n rasula a ní fìyà jẹ́ nìkankan tó bá jẹ́ láìmọ̀kan ó dìgbà tàbá tó gbé òdìṣẹ́ dí wọn tàbá tó gbé òdìṣẹ́ dìde sí wọn ikẹ́ ká lọ sàlàyé fún wọn tán wá gbọ́ nígbà ní lọ́lọ́wọ́ bá rí tó wà pàwọn rẹ̀ nítorí pé kí ni o torí pé àìmàká ti kúò fún wọn o ọlọ́wọ́ bá rí kí o ọlọ́wọ́ bá rí kí wá pàwọn rẹ̀ hal so uh, Sheikh Yahya, Yahya al-Hajuri wọ́n wá ní tàbá fẹ́ mọ àwọn àlàyé tó wà lórí àyà dáadáa wọ́n ní kí a lọ ṣe àtúpalẹ̀ tafsiru ibn kathir rahimahullahu ta'ala lórí àyà yìí kádẹ̀ lọ sí àgbéyàwó tafsiru imam muhammadu amin as-sintiti al-imam muhammadu ibn amin as-sintiti kálọ̀wó tafsiru wọn àwọn náà sàlà àwọn méjèèjì wọ́n sàlàyé lórí àyà yìí wọ́n dẹ̀ kó àwọn ẹ̀rí wọ́n jẹ́ rọjáhà wọ́n fi rinlẹ̀ wípé pẹ̀lú àyà yìí o nítọ́nà ọba àdékẹ́lá ń sọ ní wípé a ní fi ìyà jẹ èèyàn a sì ní gbẹ́dàjọ́ léèyàn lórí lórí tí bá ń ṣe ó dìgbà tí a bá tó rí wípé ìmọ̀ ti dé wá bá àìmọ̀ká ti kú òfun tí ó bá wá gbà ìgbà ni o ìgbà yẹn látò wá fi ìyà jẹ so ilé báyìí inshallah ta'ala ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ torí ti bá <coughs> lórí áyà àwọn ahadith

ìtọ́lọ̀wọ̀ bá lékẹ́ láwọn ma bí wọ́n ìtàwọn màláíkà tí ń sọ́nà ma bí wọ́n ni pé kẹ́lẹ̀ bá mọ̀ ipé ìyá nẹ́tẹ̀ lọ́wọ́ ike sàbòsí ṣe báwọn òjíṣẹ́ wá bá yíyẹ bá wí fún yíyẹ bẹ́ẹ̀ gbọ́ ni ó túnmọ̀ sí pé àyìmọ̀ká kú lọ́rọ̀ yín ìmọ̀ ti dé wá o ẹrípọ́lọ̀wọ̀ bá lékẹ́ o ọlọ́wọ̀ bá lékẹ́ o tẹ́wàá sọ pé so gbogbo àwọn ẹ̀rí yẹn alimam Kathir alimam Muhammad bin Amin Ashinqiti as-Sinqiti rahimahullahu ta'ala àwọn náà kó àwọn ọ̀rọ̀ yẹn wá nínú tafsiru Abwail Bayan insha Allah ta'ala a máa ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí yẹn àmọ́ síwájú kí a tó lọ síbi àwọn ẹ̀rí náà so jẹ́ kí a lọ síbi àyà kan náà tó jẹ́ sí pé a kó méjèèjì papọ̀ láfi sàlàyé torí pé níbi àáyà tí mo ké tẹ́ ìwàmọ̀ kúnnà mọ̀ àzìbínà hatta na bá sàrọ̀súlà òun náà ni àyà tí mo ti ké lánàá <coughs> tọ́lọ̀wọ̀ bá alékẹ́lá sọ wípé ọlọ́wọ̀ bá alékẹ́lá ò nípa àwọn ìjọ kan rẹ̀ pẹ̀lú zulmù wọn pẹ̀lú kó ń ṣẹbọ pẹ̀lú kó ń ṣe kèfèrí pẹ̀lú kó ń ṣe lọ́wọ́ so eléyìí báyìí òní àyà tí mo lọ́wà nínú suratul an'am tọ́nà bá ríkà pé dhalika allam yakun rabbuka muhlikal qura bizulmi bizulmi wa ahluha ghafilun dhalika anna allaha lam yakun rabbu dhalika ah, allam dhalika allam yakun rabbuka muhlikal qura bizulmin wa ahluha ghafilun ọlọ́wọ́ bá ríkà jókòó yá ọlọ́wọ́ bá ní òun fún àwọn àtàwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn ọlọ́wọ́n bá lékẹ́lá fún wa ní excuse pẹ̀lú pé ọlọ́wọ́n bá lékẹ́lá rán àwọn òjíṣẹ́ sí wa bákan náà ọlọ́wọ́n bá lékẹ́lá tó sọ tírà kalẹ̀ fún wa nítorí kálẹ̀bá mọ̀ kí ni tọ́lọ́wọ́n bá fẹ́ àti tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ nítorí ìmọ̀lọ́wọ́n bá lékẹ́lá fi sọ Kùránì kalẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àti gbogbo àwọn tíra tọ́lọ́wọ́ bá lásọ̀kà láti sánmà fáwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá nítorí iqamatul hujja ni nítorí wípé kí àìmà kan lè kúò fún àwọn èèyàn kí wọ́n lè ṣe kíni kan lè wà lórí ìmọ̀ ni kan lè wà lórí ìmọ̀lẹ̀ ni sọ́lọ́wọ́ bá wa lẹ́skíùs látara pé òun rán àwọn òjíṣẹ́ sí wa òun dẹ̀ sọ tíra kalẹ̀ sí wa òun sọ tíra kalẹ̀ fún wa kálẹ̀ nítorí pé ọlọ́run ọba yìí kò ní pa àwọn ìjọ kan rẹ́ bizulmin nítorí àbòsí tí wọ́n ń ṣe ọlọ́run ọba àlékèrè ò ní pa wọ́n rẹ́ nítorí wọ́n ń ṣàbòsí torí wọ́n ń ṣẹbọ wà áhìlúhà rọ̀fìlún tó ìjẹ́ sí pé àwọn aráàlú yìí wọ́n jára ìmàkan nípa àdájọ́ tó ṣe ọlọ́run ọba ò ní pa wọ́n rẹ́ báyẹn ọlọ́run ọba ò ní pa wọn èèyàn kan rẹ́ kò ní pàjọ ẹsìmọ̀ pé fílmù ẹ̀ ń pẹ́ bọ́ ni fílmù àbí so tán bá ń sẹ́bọ́ torí pé ọlọ́run bá lè kẹrẹ alam tasma'u ila qawli Luqman libnihi wa huwa ya'idhu ya bunayya la tushrik billah inna ash-shirka la zulmun 'azim ọlọ́run bá ní dhalika allam yakun rabbuka muhlikal qura ọlọ́run bá rẹ kò ní pa àwọn ìjọ kan rẹ wa ahlu bi zulmin pẹ̀lú ẹbọ tán ṣe pẹ̀lú kúfùrù tán ṣe pẹ̀lú àbòsí tó ń ṣe wa ahluha ghafilun táwọn ará ìlú yẹn bá sì jẹ́ aláìmọ̀kántà tí ma ọlọ́wọ́ bá lékílọ́ kọ̀kan rò jíṣẹ́ sí wọn náà àìmọ̀ kó kúrò fún wọn ìmọ́dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́ bá pẹ́ ọlọ́wọ́ bá fẹ́ntán ṣe tán bá wá takú lẹ́yìn ẹ̀wà yìí o ọlọ́wọ́ bá lékílọ́ wá fìyà jẹ wọn ọlọ́wọ́ bá lékílọ́ pa wọn rẹ́ so ilé ìjọkọ́ yọ wípé àyà yìí náà ọlọ́wọ́ bá lékílọ́ jẹ́ kó yọ wípé wípé ọlọ́wọ́ kò sínú súnà ọlọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń fún yẹn ní excuse pé àìmọ̀kan tó bá rí pé àìmọ̀kan wà fún ẹniyẹn ní o nítorí pé nóòtà sí máa sàlàyé náà nìyẹn tá bá ń sọ̀rọ̀ àìmọ̀kan àìmọ̀kan kí làwọn ọ̀nà wo la máa ń gba establish àìmọ̀kan fún yẹn ṣé yìí so àwọn àfá súnnà wọ́n gbé àwọn àlàyé kalẹ̀ pẹ̀lú ẹ̀rí a fi ma wọn tó ẹka fún ní excuse àìmọ̀kan àtàwọn tí ẹwọ àwọn tí ń gbé lẹ́gbẹ̀ẹ́ gbogbo fátí àti gbogbo tí máìkì rẹ̀ ń dé ẹ̀dàkùn sí sálẹ̀ ìmọ̀kan làwọn yíò <laughs> agídí ló kù agídí ni ó fẹ́ gbówà sí ju rédíò lọ <laughs> so agídí ló kù báwọn so inshallah ta'ala a ma padà sàlàyé sẹ́kí mọ́ láwọn afásún náà wọ́n ní àwọn dọ̀wábì wọ́n lẹ̀ láwọn kòyúdà tàwọn tàhàfúzọ́tì tí wọ́n fi ń tọ́yí tọ́yí pé wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí inú kìtàbà ti súnnà tàbí máa ma talenta fún lẹ́skíz àìmọ̀kan ṣé gbogbo òlú rẹ̀ láti máa fún lẹ́skíz àìmọ̀kan ni àbí gbogbo àyè náà lámọ fún lẹ́skíz àìmọ̀kan ni àbí gbogbo àrẹ́ lámọ sọ pálá ìmọ̀kan lèyàn tó ìjẹ́ pé ọ̀rọ̀rùn fún rẹ ní báyìí láti wá mọ̀ àbáwọn tí ń polongo mọ̀ tó ń polongo ìmọ̀nà wọ́n bẹ ládùgbò rẹ̀ oún gẹ́gẹ́ ní oṣù kọwá ní ìgbàtí ẹbá láìmọ̀kan lè mi èmi ọmọ ní ọmọ tó ń bẹ ládùgbò rẹ̀ ọmọ <laughs> òsì bó ṣe mọ̀ gbogbo àwọn ìyẹn látàsìkì ní lágbéyẹ̀wò pẹ̀lú gọ́lọ́ọ̀bá ṣùgbọ́n ilé <coughs> àwọn ẹ̀ríta mọ́wàáyí àwọn ayéyà mẹ́tẹ̀ẹ̀ta tàbí kọ́kọ́ sáájú mọ́wàáyí oúnjẹ kó yọ wípé o ọlọ́wọ́ba tí ó bá ọlọ́wọ́ba àlékẹ́lá máa ń fún àwọn èèyàn lẹ́skíùs àìmọ̀kan nígbà tọ́lọ́wọ́ba àlékẹ́lá bá rí pé àwọn eléyìí wọn tí ì mọ ìdájọ́ torí tọ́lọ́wọ́ bá hẹ́jì ní pé kọ́ ọmọ pọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ nǹkan kò tó àmọ̀ mọ̀ ṣe ẹ̀hẹ́n ìgbàyẹ̀lò tó gbọ́rọ̀ sọ́nà lẹ́nu ọsọ fọ́nà mékí ní ó ṣe nìyẹn àmọ́gbà tó tí mà kódà orí jẹ́ sí pé ọmọ pọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ní tọ́ bá mọ̀ oníṣe kíni ò ní ṣe sọ́lọ́wọ́ bá àlékà tó bá ti wá rí pé tọ́lọ́wọ́ bá àlékà bá ti wá fi ẹ̀rí rẹ́ sí ọ tọ́lọ́wọ́ bá àlékà ti rí èèyàn sí ọ tọ́lọ́wọ́ bá àlékà ti gbé ẹ̀rí dìde lé takú tó ní tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ lọ́mọ ṣeun àjẹ́ wí pé ó ṣe gírímọ́ká ìsọ́lọ́nu elé tọ́lọ́wọ́ bá hẹ́tì jù ní ẹ ọwà jíyà ń gbà so ilé báyìí nìkan tí a rí gbéyàwó lálẹ́ torí pé ọjọ́ ti lọ inshallah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a tẹ̀síwájú lórí ibi tí àbálà yé dé aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisairil muslimin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha wọ́n bèèrè pé sí ọ̀rọ̀ hakíkọ̀ <coughs> pé só wà nínú ọ̀rọ̀ àkídà ni tí mo fi fúnyàn ní àwọn o wọ́n ní sí ọ̀rọ̀ àkíkọ̀ wọ́n sí bẹ́ẹ̀ o pé bá bímọ tó keje tàbá ká fọ́mọ yẹn ẹran tàbá pa fọ́mọ yẹn a súnnà jẹ́ kó yé wa yí pé mo bá ṣe hùwá láti lè sí ara náà ọwá èmi wá ló wù mí mo wá ní ẹran tí mo pa yìí o mo pe àwọn ará àdúgbò wa mo pe àwọn ará ilé wa mo pe àwọn ọ̀rẹ́ wa mo pe àwọn èèyàn mo ní ẹ bá mi jẹun mo ro kàsí mo ṣe mo ro sẹ̀mó sí mo ṣe sáré láìsí sí àbí mo ṣe mo gúnyán sí àbí mo ṣe àsáró sí gbogbo bá ṣe wù mí kí n ṣe mo pe àwọn èèyàn kan wá bá mi jẹ so wọ́n á bèèrè pé in tán pè ní wàlímẹ́tùlẹ̀ àkíkọ̀ nìyẹn wọ́n wá ní wọ́n wá bèèrè pé ṣé ó wà nínú àkídà ni ẹgẹ́ bí òṣùwọ̀n tán gbé kalẹ̀ wípé inú àkídà láwọn òtí ní máa fún yẹn lẹ́skúsà ìmọ̀kan tọ́pẹ́ ó ń kó sí báyìí àwọn gbédàjọ kèfèrí lórí súrètì ni wọ́n ní ṣé ọ̀rọ̀ àkíkọ̀ yìí náà wà nínú ọ̀rọ̀ àkídà ni tí wọ́n yẹ fífún yẹn lẹ́skúsà fi máa ń pè yẹn kèfèrí lórí <laughs> tí wọ́n kàfàrà yàn mọ́lẹ̀ so kò sínú ọ̀rọ̀ àkídà kódà lọ́dọ̀ wọn gan sẹgbẹ́ta bá ní kò sínú ọ̀rọ̀ àkídà lọ́dọ̀ tiwa ó lè mẹ́jẹ̀ sí ó lè jẹ́ pé lọ́dọ̀ tiwa wà ní àkídà àbí ẹ̀kọ́ ni àmọ́ kò sínú àkídà tí mo ń sọ yìí mo ń sọ lórí àkídà wọn gẹ́gẹ́ lórí àkídà wọn pé kò sínú àkídà lọ́dọ̀ wọn tẹ bá sì bí jàbàtà títí dọ̀la yóò sọ fún yín pé ọ̀rọ̀ àkáàmù ni so ibà ní sí yìí so kò é sí ọ̀rọ̀ àkídà lọ́dọ̀ wọn ó wá bèèrè pé kígbà tí ẹ wá sọ̀rọ̀ àkídà kílẹ̀ tán pè yẹn kèfèrí sí irọ́ ni wọ́n ń pa wallahi mo fọ́nà bàbúra irọ́ ni wọ́n ń pa ṣe rí ẹ pé ìyàtọ̀ tẹ́lá wọn sí yẹn pé lórí ọ̀rọ̀ àkídà làwọn ti mọ̀ ṣe youtube yára irọ́ ni bó kó sí àkáàmù náà <laughs> ó di pọ̀ bá sáti mọ̀ wá sí wà sí wọn sórí gbogbo lè tọ̀ sọ kò sí wallahi ó kàn tọ́ ni kọ́ sáti mọ̀ wá sí wà sí wọn ó ti di kèfèrí ọkà ni mọ̀ sọ wọn pé ẹ̀ tó ìyìn tí gbọ́n kèfèrí náà irọ́ ni wallahi kò fi islam nílẹ̀ fún ọ kò fi islam rinlẹ̀ fún ọ wọ́n gba ẹni kankan ní mùsùlùmí àyíkú mo sọ fún yín rí pé èèyàn kan sọ fún mi pé ó ní wọ́n ní wàláhì ó lẹ́ni tí ìbá wọ́n jẹ́jẹ́ sọ fún yín wọ́n pè ní àbúbésìn àbúbésìn náà máa ń pè abdulhakim ló kọjá tí mo wí tẹ́ <laughs> mo fi ọlọ́run bá búra wallahi ó sọ fún mi ó ní gbogbo ẹnikẹ́ni tí èyí bá wá júmọ́ àlọ́dọ̀ yàbàtà ó ní káfìrí ni kéèsè mi nìkan ló sọ fún Abu Aisha táǹkẹ̀ náà tó máa ń gbé píkọ̀pù wá yẹn àjọ wà ń bẹ̀ yọ ti ń sọ ni wallahi mo fọ́nà bá búra ó lóní kálọ pé Sheikh Mubasi wà ó pé Sheikh Mubasi kéfìrí wallahi lọ́jọ́ náà lọ́hùn àti àwọn ilẹ̀ pé Sheikh Mubasi wà tún padà tó pé òun kéfìrí náà ó padà pé Sheikh Mubasi kéfìrí jọ mo fọ́nà bá búra so báwọn yòókù náà ṣe rí nìyẹn wọ́n gbà pẹ́ni tí è bá ti wá sí lẹ́kṣọ́ àwọn tí è wá sí júmọ́ àwọn wọ́n gbà pé kèfèrí ni wọ́n kà lè máa pretend fún yín àmọ́ tó bá fẹ́ wà sincere pẹ̀lú ẹ̀mí ara wọn táwọn gẹ́ bá fẹ́ nínú nínú nínú ẹ̀mí wọn tó bá fẹ́ wà sincere àwọn mọ̀ pé wàláhì wọ́n o lè jẹ́ mùsùlùmí láíláí nítorí pé ó kó sí nǹkan ó lò sí ní kó sí nǹkan àgbákò nílà kalẹ̀ tí ò sẹ́ni kankan tó sọ ẹ̀rí tí wò sí nígbà wàláhì mọ́ fọ́nà bàbúra bẹ́ẹ̀ wọ́n bá ṣe jàbàtà yóò kó sí nǹkan o wàláì mọ́ fọ́lọ́bà búra nítorí pé àkídà yìí kò sí ibi tó ti lè rí àfikọ́ ọmọ ṣe jàbàtá ó dìbà tó bá tó ń ṣe kò tó mọ́ kò sí nǹkan torí àwọn nǹkan tá ti là kalẹ̀ àfikọ́ ọmọ wà pẹ̀lú wa lòfin ní kó sí kò rọrùn àgbákò ní akẹgbẹ́ kalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́sìn abẹ́ni tó bá gba ti wa tọ́gbà yí pé tọ́gbà àwọn nǹkan ẹ̀sìn tó ni ò ní dìkẹ̀ fèrí torí tó ní tá gbé wá tọ́gbà so ẹni tí ó bá ti yóò dìkẹ̀ fèrí so in tó fà nìyẹn tó fi ń pè yẹn ní kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ àkíkọ̀ kìí ṣe yí pé kìí ṣe yí pé kìí ṣe pé àkíyà ń lọ́dọ̀ wọn àkáàmù ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ irọ́ náà ń pa wípé kìíní àìmọye bẹ́ẹ̀ tó yẹ pé irọ́ ni èèyàn bú kan pátápátá gbà ni nínú kéṣẹ́ẹ̀tì kan tó wọ́n pè ní mo ti gbàgbé ọkọ̀ kí tẹ́jì ẹlápẹ̀jì ń sáré wa náà kéde makàwò kọ rẹ̀ náà ni tòsí lọ́wà mo ti ẹ̀hẹ́ ó ní wọ́n ní calling someone kafir calling someone kafir náà fi sèvù kìíní yẹn so one alákọ̀ọ́kọ́ rẹ̀ ó ṣe kéṣẹ̀tì ní 2509 2016 25 of oṣù kẹsàn-án sàmà pé gbọ́n táwọn wúyí ó ti ṣe kíni kò tí pọ́sù méjì dáadáa àríẹ̀kọ́ ni kò tí pẹ́ rárá recent one ni recent one pátápátá ni nígbàtí bí n fèsì lórí ọ̀rọ̀ Sheikh Salim Ilali ìgbà yẹn náà ló ṣe tí ó bá ní sí eléra ló fi conclude pé òun ní fèsì lórí ọ̀rọ̀ Sheikh Salim Ilali ma ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé sí ẹ̀lẹ́ pè kéfèrí níbi báyìí níbi calling someone káfèrí yìí níbi parí rẹ̀ níbi parí késẹ̀tì yìí ó wá ń sọ̀rọ̀ Abu Abdillah Adéwọlé ó lábọ́ Abdillah Adéwọlé yẹn ó ní sẹ́bídì àpín náà nù ó ní kíníkà àwọn ọmọ tí University of Ìlọrin lọ́ọ̀dí ń ṣe yọ́ ma fọwọ́ sí jẹun fa yọ́ ma fọwọ́ ìsìnkú rẹ̀rin ìsìnkú yóò sí yọ́ ma fọwọ́ sí jẹun fa yọ́ ma <laughs> ẹ̀tọ́ ìdí pín gbẹ́dà jábọ́ lẹ́bọ̀ ó ní yọ́ ma yóò sì ma kúnlẹ̀ wọ́n bí dá yọ́ ma ẹ̀ tí ọ̀la láì ẹ̀dàwẹ̀ bá wọn da láì mẹ́yẹ yọ́ <laughs> ma ó ní yọ́ ma ó ní yọ́ ma ó ní wọ́n ṣe lọ lọ́ọ̀dẹ́ pé àwọn kan túbá kú òun bẹ́ẹ̀ irú abúlé kẹbírì yìí bí ó túbá kó bẹ́ẹ̀ ni ọ̀gá ńláńlá ni tó ti rọ́bẹ̀ jẹ kó bẹ́ẹ̀ ìyẹn jáde kó nu náà lóhun sá náà wọ́n tó wá wọnú náà lọ ó ilẹ̀ mẹ́tẹ́ fi jáde ìmọ̀mọ̀ wọ́n náà lọ ti ẹni o ó lẹ́nìkan nu wọn pẹ̀lú Abu Abdul lọ́yà ni ó ti wá lóhun ò sí lọ́yà mọ́ olóhun ò sí lọ́yà mọ́ so wá ní wọ́n rí fàṣẹ ní ẹgbẹ́ ẹni ẹn túbá Abu Adéwọlé sì tó rọrí wọ̀nà ẹ máa wo the same èèyàn tó sọ pé lọ́yà ọ̀dà yìí tó ní last week ẹn tó bá gbọ́ kókó onúwé ìròyìn sẹ́gbọ́n tó ká kéèsì ẹ̀ last week kódà wọ́n ti àjọ́nù kéèsì ẹ̀dì on 29 tí ń parọ́ tó ní tó ní wọ́n bà wọn ló kọjẹ́ ni pé wọ́n sí kíníkà kéèsì ń bẹ lọ́n 29 lórí ọmọ tí wọ́n jí gbé o ẹ̀tọ́ tó báyìí sí ìsáàzù nínú ọmọ àdúgbò bíbáyìí ni ọmọ tí wọ́n jí gbé ẹlọgbọ́rò ìyẹn kódà wọ́n lọ́mọ yẹn ń kà bòròbòrò ni ọ̀yọ́ ń bẹ lọ́wọ́ wa padà play rẹ̀ àwa ní àmọ́ ń ka <laughs> ẹmọ àmọ́ ń ka kódà yìnbá play rẹ̀ lálẹ́ yàmọ́ kọjọ́ mọ́ tá ń bá lọ ni ọlọ́nkà lọ́rọ̀ ó dé bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ yẹn ń ka bòròbòrò wọ́n ka bí àwọn mẹ́ta papọ̀ tọ́jọ mú tọ́jọ mú lórí pé wọ́n jí ọmọ ọlọ́mọ gbé ìmí tí wọ́n fẹ́ lò ibi mo fẹ́ lò ni pé wọ́n wá sọ níbi parí ọ̀rọ̀ yẹn níbi parí ibi tẹ́sí sọ̀rọ̀ yẹn pé àmọ́ lọ́ọ̀yà jàbàtà ó fi ẹ̀sùn kan àwọn adájọ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń lọ ẹjọ́ yẹn lára wọ́n pẹ̀ ẹ̀hẹ́ lọ́yà jàbàtà àti jàbàtà gba lọ́yà ó sì lẹ́nìkan ṣe kúfúrú ìwọ́n sì ń gba kèfèrí bóòlì ìwé ṣe ọ̀lẹ́tàlá ìṣẹ́ rí ọkùnrin yìí ṣe rí ẹ̀yìn ọmọ tẹ́ẹ̀kan nánú gbùngbù tẹ́ntẹ̀lẹ̀ yìí lánú ṣe mí wà láì torí bóun náà ṣe máa ń sọnù ó ní ọ̀sẹ̀nú gbùngbù kí ẹ̀ṣẹ́nu gbùngbù láì ṣe mọ̀dọ̀ ọlọ́run ó ní ẹ̀yìn ilẹ̀ anú yí kàn sí èmi wà láì ó lábọ̀ Abdullahi ó ní yóò máa fi síbi jẹun ó ní yóò máa fi ọwọ́ òsì yóò máa fi ọwọ́ òsì jẹun yóò máa ní o kò rí pé ń <laughs> fọwọ́ òsì jẹun rí o àmọ́ tó wípé tí ń ṣe lọ́ọ̀ yẹn wọ́n dẹ̀ jí sọ fún àwọn tó ń ṣe lọ́ọ̀ ti sọ fún pé ẹni tó bá fẹ́ ṣe lọ́ọ̀ o yóò fi ọwọ́ òsì jẹun pàápàá jùlọ tẹ bá lọ sí school of law wọ́n máa ń prepare dinner fún wọn so wọ́n ni wọ́n fọwọ́ sí jẹun àìmọye ẹni tó lọ wàláì tí ò fọwọ́ sí jẹun wàláì tàláì tí ò fọwọ́ sí jẹun kò yí báyìí nísìn kódà àwọn sísà tó bá lọ tó bá ṣe lọ wọn nígbà kan lo hijab àìmọye sísà tó lọ tó tó lè ní kọ́ọ̀bù lábújá ẹjọ́ ìlàmà nísìn inú òfin wọn ni pé ọgbọ́dọ̀ suit yọ ẹni ọgbọ́dọ̀ wọn suit ẹjọ́ ìlàmà nísìn obìnrin ó ti ẹgbọ́dọ̀ alọ́gbọ́dọ̀ fi kankan lérí bẹ̀ẹ́ lépo lónìí kọ́ọ̀bù àrí sísà tó ṣe lọ tó dẹ̀ lónìí kọ́ọ̀bù jọ yẹn pẹ̀lú pé wọ́n sáàjú lórí pé bóhun èsè náà nìyẹn lórí ẹ̀sìn wọn ẹjọ́ ọ̀nà sáàmà yìí wọ́n dẹ̀ pàtàkì dínà ẹ gan tọ́mọ organize fún gbogbo àwọn tó bá lọ sí school of law àwọn òrìláde wọlé yóò tí lọ sí school of law wọ́n sì ń rí di lọ nítorí kọ̀mọ̀ pé kọ̀mọ̀ pé kọ̀mọ̀ pé yóò bá lọ débì kan kẹ tó lọ sí school of law kọ̀mọ̀ ngbàtọ́ ayé kéwú òye láyé wáyé ìlàyé wáyé kéwú tí òye láyé òye kéwú tán fi sídìí rẹ̀ gẹ́gbẹ́ kọ́ lọ ké gan kò rí ké <laughs> sáyé tí ọ̀rọ̀ ajẹ́ gbọ́dọ̀ kọjá ní òwà yé o ní yóò fi yóò mọ̀ fọwọ́ sí jẹun yóò sì máa kúnlẹ̀ yóò mọ̀ ẹni tó bá jẹ́ pé yóò <laughs> ló fi gbé ìdájọ́ léun lórí ọwọ́ lọ wá gba ẹni tó tiẹ̀ jẹ́ sí pé òun tiẹ̀ ti ń practice ìwọ náà ó ṣe dúró dédé kó ní kò sí lọ́yà ní islam kò sí lọ́yà kọ wá nítò èmi ò nígbà lọ́yà o torí pé kò sí ní islam bẹ́ẹ̀ bá mú mi lọ sẹ́wọ̀n náà lẹ́mú mi lọ sẹ́ à ó yẹ kọ́ sẹ̀wọ̀n ẹ báwọn sálàfù mọ́ ń sẹ́wọ̀n ẹbẹ̀ ní ẹ̀wọ̀n ó yẹ kọ́ sẹ̀wọ̀n ó yẹ kó dúró lórí ẹ̀sìn rẹ torí pé kò sí mohami nínú ìdájọ́ sẹ̀ríà kò sí ti ń jẹ́ lọ́yà ó yẹ kó dúró ní tó lọ́pọ̀tù pé èmi ò ní wọ́n kọ́kọ́ gbàjíbù ọ̀nà torí pé ní kọ́ọ̀tù wọ́n gbà kí lè máa ń sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ lè máa nù lè sọ̀rọ̀ kọ́ọ̀tù lọ́yà ni ó máa sọ̀rọ̀ ń bí áfú ẹ̀ ẹ̀tọ́ ẹ̀rẹ́ sáma yín sáàmù òfin náà mọ̀ sọ̀rọ̀ ọba lọ́gbà dọ̀rúrọ̀ nìyí wà bí ọ̀wá ká sí dọ̀rúrọ̀ pápọ̀ abdullahi náà ṣe ọ̀ka tí wọ́n sí dọ̀rúrọ̀ ọ̀tọ̀ ọlọ́ni ọ bó ni wọ́n sì máa ń ka tiẹ̀ sí dọ̀rúrọ̀ tó máa ní kíní dọ̀rúrọ̀ ló ni dọ̀rúrọ̀ tó wà <laughs> <laughs> ah, ah, ah. lọ́wọ́ rẹ̀ ràṣídì tó lọ́lọ́ rìmáǹdì

ń gba lọ́yà so ibá ní sin ó dẹ̀ ní pé nǹkan burúkú ní nǹkan yìí nǹkan burúkú wọ́n náà sí ràn lọ́wọ́ ọ̀nà bàjẹ́ lọ́wọ́ ọ̀nà aburú lọ́wọ́ ó sì lè máa ràn bàjẹ́ lọ́wọ́ sí máa so ibá ní sin so bóyẹ rí nìyẹn wa fọ́nà èèyàn kan tí nǹkan tí ń ṣe ni tí bá ti kìí ṣe ẹni tẹ́kọ̀ọ́ ń bẹ lára rẹ̀ wàláì ń sọ̀rọ̀ ní ibi tí kí ni o ó lélẹ̀ Yakubu alẹ́ àgàn yẹn kìí ṣe alẹ́ àgàn ọmọ àtọ́mọ àti bàbá kèfèrí inú wọn àwọn bàbá ẹ̀ ni mọ̀ ń bá wí Yakubu bàbá yẹn ni bàbá yẹn fa bàbá tó bí Dr. alẹ́ àgàn nífa ó ní bàbá ẹ̀ ni mọ̀ ń bá wí Yakubu alẹ́ àgàn yẹn Yakubu ẹ dákun sí sọ̀rọ̀ ẹ̀ntọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ dákun sọ̀rọ̀ yẹn ju ẹ̀ntọ́ lẹ́kọ̀ọ́ Ah, nùnùnùnùnù kò ń ṣe anẹ́bì ò kí ń ṣe báyẹn wàlá anẹ́bì ò kí ń ṣe báyẹn kánẹ́bì wá bọ́ta kọ́ wá ní ẹ bàbá ẹ bàbá ẹ ni mọ̀ ń bá wí kéṣe ọmọ òṣìyàn o bàbá ẹ ẹlẹ́kùn sánẹ́bì mọ̀ ṣe dára báyẹn sá bàbá abúlábí ẹ bàbá ẹ ni mọ̀ ń bá wí tó ìwọ ọmọ kíní ẹ Abu Sufyan ni ẹ bàbá ẹ bàbá ni mọ̀ bàbá ẹ bó bó ni ẹ ṣe máa ń sọ bàbá burúkú báyẹn anẹ́bì máa la tasubbu aba ahad abúlé ṣe máa ṣe bàbá ẹ ẹ dákun sí ọ̀nà tí ọ̀nà tálẹ̀ àgọ́ fi padà wà tó ń ṣe náà nú pé òun bú bàbá ẹ wọ́n sọ pé bàbá ẹ ni mọ̀ ń bá wí eléyìí bàbá ẹ so ẹ ti understand àwọn èèyàn hó wá rẹ̀rìn bí gba pé ọmọ ọ̀rọ̀ sọ bí gba pé òun ṣe kíní in tó fà á tí àwọn ọmọ tí ò tó fi máa ṣe jàbátá nìyẹn because ṣe èèyàn tí ò bá ti lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá rí ẹ̀kan tí ń bú ẹnìkan ní ọmọ ọdún gẹ́ẹ̀ jẹ́k ẹmọ bá lọ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kan sáà ma lálà sí àwọn èèyàn tó ma fa àwọn èèyàn wọ́lẹ̀ yẹn ma kò ń gbà tí ó lẹ́kọ̀ọ́ ẹnìkan tó bá wà pẹ̀lú sẹ́ǹsì ẹ̀ ẹnìkan tó bá ẹjọ́ ọ̀nà sáà báyìí tó wà òkè upstairs kò ní jòkó mẹ́ kọ́ máa rí pé kọ́ máa rí pé yàbàtà ń ṣe kan yìí ah, no no no this, this thing is, is getting out of hand kí ẹ máa ṣe rún kàbáyì tí ó náà bá ìrékẹ́ lọ́sànú wa so ẹnìkan sọ fún mi jọ kan kí n fi conclude ní ní kí là ń pè ní kanji ó ní ṣe ṣe ẹ̀rọ pé nǹkan kan ọmọ dàmúlà ká ìjà ó wá ka àwọn nǹkan pé ó ní ṣe ó wá ka bí problem bí mẹ́ta sí mẹ́rin ó ní ṣe ẹ̀rọ pé mo ní gbogbo tọ́sọ kò sí kẹ̀kẹ́ tí ò sí <laughs> mẹ́ honestly speaking because téèyàn bá téèyàn bá try láti examine jàbàtà dáadáa tẹ try láti read ẹ dáadáa ẹ rí pé ẹ rí pé ẹ rí pé in fact ibi báyìí ò ṣe dáadáa honestly speaking èyàn padà rí pé no no no no ẹni yìí ó ní láti jẹ́ pé ó ní problem kan tó ní ṣe pẹ̀lú pẹ̀lú upset honestly speaking kò normal kéèyàn máa ṣe báyẹn it's not normal so ọlọ́run bá ilé kéré sànú wa so dáwọ onísúnà ò rí báyẹn wàláì dáwò ní súnú rí báyẹn so nítorí ọlọ́fà ló fi jẹ́ sí pé a ń láti yẹjú ẹ̀ so káwọn èèyàn mọ onísúnà yàtọ̀ fún ẹni tó yẹ sí pé òun asa tí ń gbébọ̀ láti kékeré ẹ̀tọ́ ọ̀rọ̀ sáàmà ìsì yìí àti àìlẹ́kọ̀ọ́ tí ń gbébọ̀ òun lòun kàn bí ń ṣe kò ṣe súnà súnà kọ̀kọ́ abẹ́yẹn wallahi súnà kọ́ abẹ́yẹn ilé kílákó sànù wa ilé kílákó mú wa dúkó fọ́nà mọ́ àwọn ọkùnrin yìí so jàbátá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kọ́lọ̀bà lẹ́kẹ́ kó fọ́nà mọ̀ wọn ọlọ́lá ilaha illallah so kọ́lọ̀bà lẹ́kẹ́ kí ọmọ jẹ ká kú sí bá ṣe ń bá lọ yìí ọlọ́lá ilaha illallah ما تسمعون استغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب <coughs> É,